الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وقيل الله سبحانه وتعالى الله في هداكم الذي هدانا لهذا الإسلام والله في كتوات المسلمين كتوات يوم الدنيا lẹ́yìn ọba kàràkàrìkà ọ̀dọ̀ tó jẹ́ wípé àti òru àti ọ̀tọ́ ẹ̀ dọ́gbadọ́gba ni ọ̀nà tó lọ́ bá tó wá sí ojú ọ̀nà ìmọ́lẹ̀ ni láyọ̀ ní òwò àdíhá ìlà àlùkò èèyàn kò ní parọ́ lójú ọ̀nà ìsìláàmù àyàfi kó jẹ́ sí i. ọlọ́ọ̀bá ti kọ́ ọmọ wípé a ṣe ìbú kọ́lọ̀ọ̀bá kò jọ èdè àti ní kọ́lọ̀ọ̀bá jẹ́ ká ṣe orí ibú kọ́lọ̀ọ̀ jẹ́ ká ṣe oríire oríire ẹ̀dá tẹ́dá bá fẹ́ ṣe oríire ó wà níbi tẹ́dá jẹ́ mùsùlùmí oríire ẹ̀dá ó wà níbi kí ni jọmọ́ kí ẹ̀dá jẹ́ kó jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tí ò bá ti ń ṣe mùsùlùmí orí ayé àti ti ọ̀run ó ti ṣe kí ni ó ti bọ́ fún ẹni bẹ́ẹ̀ ọlọ́run àdìyàwó àtúmọ̀tì lákùn bí iná fún wàtúmọ̀tì àlékún ní ìmọ̀tì wàrọ̀bí ìtùlákùn mọ̀lẹ̀ ìsìlámà yìí náà ọlọ́run ní ọjọ́ tèmi àti pé ẹ̀sìn yé fún yín àti ti parí ìdẹ̀ra wa lé yín lórí àti ti yọ́nú sí ìsìláàmù fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ máa ṣe tẹ́ máa fi ṣoríire. Ànábíwa Muhammad sallallahu alayhi wa ó ní kọ́ni aflaha man aslama. Ànábí ló ti ṣoríire ẹnikẹ́ni tó bá gba islam àdọ́bì ló ti ṣòrí rẹ̀ wàkálà rí kùhú kàfáfá ọlọ́wọ́ afẹ́ parí ìdẹ̀ra lé lórí ọlọ́run wa fún yárí ibi tó tó tó jẹ tó tó lò ọlọ́run wa ti fẹ́ ṣe orí fún àti yá ọdún kọ̀ọ̀lọ́rùn ọlọ́ọ̀bá bá jẹ́ tó jẹ́ sí wá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú kan tí ọlọ́ọ̀bá àdéjọ lábá ṣe kọ́lọ̀ tó ṣàbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa. àwọn kan tí a ti fi pe ara sí àkíyèsí láti di ọ̀sẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn òun náà lè rọ̀ nípa àtìkábọ̀rú àlùmọ̀ ìkọ́ àwọn kan méjì tí máa ń pa irun àwọn kan léde tí máa ń dàgbé sí ayé ẹ̀dá rú àwọn kan léde tó lè ba àlùkí àmọ́ ẹni jẹ́ àtàbọ̀rú alìmọ̀ òbẹ̀kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam orí ìṣẹ́lẹ̀bù sábọ̀ alìmọ̀ òbẹ̀kọ́ ẹ̀jìnà sí àwọn nǹkan méje àlùmóògbé mọ́kúrọ́dún ó sì máa ń pariwo ẹyọ kan máa jẹ́ àlùmóògbé tí wọ́n bá ti pọ̀ àwọn wọ́n máa jẹ́ àlùmóògbé kọ́ ànábi sallallahu alaihi wa sallam ó ní ẹ̀jìnà sí àwọn nǹkan yìí àṣírìkù fi ìbádàtì láàrin àkọ́kọ́ nǹkan tí máa ń pariwo dáadáa lè fi ayé ẹni rú tọ́rọ ẹni òní lójú dúmọ́ alìṣìrọ́kù bìlá òun náà ní káṣí ẹbọ sọ́lọ́ sọ́rùkù ṣe ìní ṣokú bìlá ìdílé wáyé ìkọ́nú àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba Allah káṣí fún nǹkan ní ìtòrí àtọ̀ sí Allah eléyìí máa ń panirò ní o kọ́nà máa ń jẹ́ ká parun o wà sí ṣír nínú tó súnmọ́ ẹbọ ṣíṣe tọ́lọ́run òun náà ní ìmá pídán asọ́rùkú wa làátò káyí nǹkan padà ó tó jẹ́ funfun kásọ́ ibi dúdú máwọn èèyàn lọ́wọ́ wà làátò ó tó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ká wọ́n pọ̀ relationship tó ti tú káàkiri àwọn tí wọ́n níbi ara wọn káàkiri wọ́n pọ̀ ẹ mo fẹ́ ṣòfò ìfẹ́ mo fẹ́ ṣe mọ̀ hábà ó ti bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ títí títí ó fẹ́ fẹ́yàwó ó wá bóbìnrin náà sọ̀rọ̀ obìnrin lóhùn òṣè kí ni ká ti gbọ́ àá irú èmi ti rí ẹ ibo ló ti fẹ́ jọra wọn èmi tí mo há gbogbo kùránì torí mo lè sọ lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ sọ̀hí Buhari wà lórí mi irú yín wá sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ní ẹ̀ka sórọ́tò ìfàdíṣà gáyé rí ní má pẹ̀lú wúbi àlẹ́ yìí wà láńlá nílẹ̀ ká níbo lọ ti fẹ́ kọrẹ léjì papọ̀ lọ́wọ́ òpin ẹran wa náà ni ẹran wa ni kò síbi tó ń lọ àmọ̀ta lọ fún wọn ló bá lọ bá bàbá ń pẹjọ́ a bàbá ojú tì mí léwu ojú tì mí léwu bàbá mo dẹ̀ fẹ́ pé kí n bá nírú mi ojú ò gbọdọ̀ sí mi bàbá wa ní kí ló ṣẹlẹ̀ báyìí báyìí o bàbá ní a má ṣe lè ọdún rárá ọ̀rọ̀ ti ṣe kíni ọ̀rọ̀ ti parí àgbà ti pápọ̀ ni irú eléyìí ìlànà ẹ̀bọ ni ìdán pípa ọlọ́run ìdánmà sọ́dá ẹ̀rú kéde káàkiri ọlọ́run gbogbo tẹ̀rí tó ń ṣe yẹn èsì àwọn sáàṣírò wà láàyè lè ṣe sáàṣírò ṣáàlùkù àjà ọlọ́run iṣẹ́ gbogbo ìlọ pátápátá ibikíbi tí wọ́n bá wà wọ́n ní ṣoríire ọlọ́run ní òkè lóòrùn ṣe kí ni jọ̀nà òkè lóòrùn ṣoríire o kọ́nà jẹ́kẹ́lẹ́ àti yíká ṣoríire nínú tí ó jẹ́ sí máa ń pani kọ́tùlù náà sì lẹ́bi àwọn ọmọ ọmọ ìlànà ìhàkọ́ òun náà ni ẹ̀mí tí ó ṣe kápá ẹ̀mí tí ó ṣe kápá wọ́n máa kọ́ta lọ́dọ́ sí ibi ọ̀yìn náà wọ́n máa kọ́ta lọ́dọ́ sí ibi ọ̀yìn náà kàkà ẹnìnàmà kọ́ta lọ́dọ́ sí ní ìhà ọlọ́run tó bá pa ẹ̀mí ẹyọ kan ṣoṣo tí ò ṣe pẹ́ mi ìdáràn pé kápá ó dàbẹ̀ gẹ́gẹ́ bí ẹ tó pa ọmọ ẹ̀mí èèyàn lápapọ̀ ni ẹ̀mí èèyàn kan níwájú ọlọ́run àṣàmà wà áhùwà lómìnira níwájú ọlọ́run tó bá máa ná wá gbogbo ilé ayé àti gbogbo sọ́nà láti lè dáàbò bo ẹ̀mí agbọ́dọ̀ ṣe ìyẹn ní táwọn òyìnbó ní lọ́dọ̀ wọn àwọn máa ń dààmú gan tó fi mọ́ ẹ̀mí ẹranko àwọn á tún máa dáàbò ẹ̀mí ẹranko pé àbí gbogbo tó bá ti jẹ́ ẹ̀mí bó ti ẹ̀jẹ̀ páwọn tó kọjá yìí lẹ̀ gbogbo àwọn kan tí ó da tí ó da làwọn tó tàkà rẹ̀ ṣe nínú ẹ̀ ara wọn vegetarian táwọn kó ń tó wò ní máa jẹran màṣáwá máa bí lẹ́tà máa kí ni tani tó fẹ́ sọ lè wọ̀ ó tọ́nú ní káwọn ló máa jẹ́ ibẹ̀ láti ráwọn tó máa wò ní máa jẹ màálù torí pé màálù ni ọlọ́run táwọn gbogbo ilé ìpátápátá ọ̀nà tó takótọ́ lọ́wọ́ bá ní. ibi tá ń lọ lọ́wọ́ wọn wọ́n mójútó ẹ̀ ní ẹ̀wọ̀ health sector wọn káwọn èèyàn tó ń fit wọ́n láǹfààní àti lọ sọ hospital tí wọ́n bá ti wá lọ hospital wọ́n á fún wọn ní intensive care. òun tí ọ̀kọ̀rọ̀ wá bí táwa gbé káàkiri káàkiri tá jámà àtúntò lòdì lọ́mú sí pẹ̀lú ẹ̀ tó bá ṣẹlẹ̀ sí èèyàn nínú òyìnbó wọ́n ti dàdúró sórí bẹ́ẹ̀dì o wọ́n á dàdúró sórí bẹ́ẹ̀dì kódà wọ́n lè fi sí àìmájẹ́sì lé lórí ẹ wá máa ka àìmájẹ́sì kí ló ṣe ní o tó jẹ́ pé lọ́dọ̀ ti di yín bí tó bá ṣẹlẹ̀ sí èèyàn kan ọdún kan ó àbí bí ẹ sì nǹkan ṣe ó pàdé sí ayé lọ́dọ̀ ẹ jẹ́ káwọn. àwọn òǹkà ẹ̀mí kó ọlọ́run ti ka ẹ̀mí kó ọlọ́run wà ká wọ́n di àdá àtọ́bí ádámọ̀ rí ni wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn ọba ẹ̀sọ́ náà bá pọ́nlé àwa náà gbọ́dọ̀ pọ́nlé wọ́n bẹ́ ẹnikẹ́ni tó bá gbé ga àwọn ọ̀kan tó jẹ́ kan àti ìtọ́ náà sápò àlùkò ìṣesí ìyá máa tọ́ka sí pé ìpayọ̀ náà wà lórí ọkọ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ bá ṣe ìṣàlọ ẹ̀kọ́ fún wa ẹ̀mí tí ọlọ́run bá ṣe lé ìwà gbọ́dọ̀ pa tí a bá tún lẹ tó pààyàn ọlọ́run ní àdáńsóde náà ẹ̀mí tẹ́lẹ̀ ni o àlàábẹ̀dì ni làábẹ̀dì àlẹ́sọ́rì ni lẹ́sọ́rì ẹ̀ tó jẹ́ fúrímàn tó bá pààyàn fúrímàn náà la máa fi pa àdíwò pé ọmọlábí ni wọ́n ìjẹ́ máa kọ́ ọmọlábí ẹ jẹ́ ká fi orúkọ ká fi rọ́pò ẹ̀ ní ìtò máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa níyàn kan bá dárọ̀ wọ́n á lọ mú ìlú tẹ́tí kan lórí títì wọ́n á sì fi rọ́pò ẹ̀ wọ́n á pa ẹ̀ dànù ẹ̀ tó jólówó ìyá máa lọ gbogbo ilé àwọn arúgbó ìwájú ọlọ́run tí ọlọ́run ní ẹ̀lẹ́fẹ̀mí ọlọ́run ní fádà tó sì قل فقد جعلنا لوليه ومن قتل مظلوما tábàrin tí wọ́n pa ní ọ̀nà àbòsí tó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ kí wọ́n pa wọ́n wá ń pa lọ́nà àbòsí faqad ja'alna liwaliyyihi sultanan àwọn tí wọ́n di ara ilé ẹ̀ àti fún wọn ní ọ̀tọ́rìtì kí wọ́n béèrè fún ẹ̀mí èèyàn wọn tí wọ́n pa. fala yusrif fil qatl ṣùgbọ́n káwọn náà wá kọjá láwọn èèyàn kọjú ẹbí kan ó pa èèyàn orí kan ẹ̀wá wò pé áà ah, pẹ̀lú bí wọ́n dè gbogbo ẹbí wọn ló máa lọ sí gbogbo ẹbí wọn ló máa lọ sí kọ́ ni á ti sọ ọkọ̀ àfihàn kan sí irú ẹni bẹ́ẹ̀ ti kọjá àlàyé ní ìlú pa ọlọ́ni padà tó ṣeré fèrè kan sí ìgbà òǹkà lọ́nà ń sọ̀rọ̀ ẹ̀mí fẹ́ fàyè ọlọ́run ọlọ́wọ́ náà ìdíjọba wà nílẹ̀ àbí òṣìjọba nílẹ̀ ẹgbẹ́ kéde ẹ̀rọ sọ́dọ̀ ìjọba kíjọba dẹ̀ ṣe ojú kó ṣe yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n gbogbo ìlú tíjọba ò bá ti ṣe bó ṣe yẹ kó ṣe àwọn èèyàn máa ṣe jọ́kújọ́kù àwọn èèyàn máa tẹ̀kì abẹ́ nítorí àná torí pé nígbà tó bá ti wọ pé a ó lè kó jáde àwọn ọkọ̀ bá tó yáyáyá ẹ bá tán ẹ bá tán ẹ jẹ́ amúlọ police station àwọn ọkọ̀ bá ní police station báwo ọmọ tó lọ jáde lẹ́yẹ láti tó fáwọn ọ̀nà lórí ó bà sí rìn káàkiri títí ṣe nígbò délé àwọn ọlọ́pàá fi ẹ̀mà ní olùdádùgbò tó gapá sí wá sí ọmọ oyè tó gapá àwọn èèyàn wá wò bẹ́ẹ̀ pé ẹ̀ẹ́rẹ̀ tẹ bá ti fún ọlọ́pàá ní ẹsẹ̀ mú ọlọ́pàá ti sílẹ̀ àwọn èèyàn wá ti sáyì pé ẹsẹ̀ bá ti mú ń sè ẹ̀já lọ́ra lọ dákẹ́ ilé àkókò ra ìdíjọba ti kí ọlọ́pàá ṣe òdá ìtẹ́ yàrá àdúgbò ń ṣe yóò dá ẹ ráwọn ọlọ́pàá rẹ̀ nígbà mi ẹni táwọn máa kọjá tó yẹ kó pádà lómi ọlọ́pàá ní rárá torí wọn ò tí dájúdájú ó ṣe nǹkan yẹn ẹ fi àtúntì lọ máa èyí tó bá jẹ́ àlùdáhà di àkíyù ìfúri èyí tó bá jẹ́ àkíyù tó àkíyù ẹ̀ báwo jáde ó fúri àti àdágbòdo ìdá àdẹ́tò tí ìjẹ́ máa fi establish fast against yẹn lórí owó àkíyùsì of data aggregation ó fi láàbù ṣe orí ibi yẹn ṣáájú kó fi ìgbàlódé kan tó wá sọ bẹ́ẹ̀ nínú òfin ìṣúlẹ̀ pípẹ́ òun ni pé alùdáhàmù bàrí ó hàtà kẹ́sìbótó ìdádọ́tò ẹ̀ka bá àti òfin káàkiri ìtàbíìsì òfin àbíìsì ẹ̀kọ́ jẹ̀bi ló fi jẹ́ pé ilé ayé wa ta bá fẹ́ kó rójú kàfíró ìlànà àti ká padà lọ òfin ọlọ́wọ́ ọba áádáàlú òun ló ṣe déédéé jùlọ wà á òun ló pé jùlọ wà á síláàbù òun ló fún ni lálàáfíà jùlọ léèyàn bá ń fẹ́ òfin àlàáfíà òfin ìsìláàmù ni léèyàn bá ń fẹ́ òfin déédé òfin ìsìláàmù ni léèyàn bá ń fẹ́ òfin tó pé pérépéré tí òfin apá àbíkọ́lẹ̀ nínú ètò ìgbésí ayé òfin ìsìláàmù náà ní jọmọ́ wàmẹ́ni asìláàmù wájú áhùn ní ìdá wàhùwà mọ́ṣídéèdì ọlọ́run ẹni tó bá ti wá ìṣẹ̀lẹ̀ fọlọ́run kò jẹ èrè àwọn ẹni tí dáadáa máa bẹ fún kọ́nà kó ṣàánú wa eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tó jẹ́ wípé ó máa ń pànìyàn lè pa ẹ̀mí pé òṣèl ó máa ń pànìyàn lórí táwùjọ bá wà tó bá ti fi báwọn lọ pa ẹ̀mí pé òṣèl àwùjọ ní òní ìyẹn ló dààmú wá lu wa nínú mélòó mélòó ẹ̀ka ti pa nítorí àbòjì mélòó mélòó ẹtí àti ọmọ tá a ti sọ ní ọmọ orúkọ ní ọ̀nà àbòsí ẹwà àwọn onímọ́tò wa àwọn transporters wọn kì í pé kíta rárá níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tọ́ọ̀sì tó lọ ṣáájú ilé ìtúnṣe lọ́rọ̀ àbọ̀ ní hálùkọ̀ ní alẹ́ àlọ́sẹ̀ hálùkọ̀ ní ìgbòho àwọn arímọ́tò àwọn ṣẹ̀ṣẹ̀ ìbọ̀ bá ṣe wá pọ̀ yẹn níbi orí òkè wá bíi mọ́tò kan ti páàkì sí ibi kan àwọn mọ́tò lọ́mà yẹn òun náà ti takú sí ẹgbẹ́ ti bí ìtókù náà kan tó gbogbo ẹ̀ tí wá jíra wọn onímọ̀rú àyìnlọ déédéé bí mọ́tò tiẹ̀ náà kan kọjá lẹ́gbẹ̀ẹ́ látara èèyàn kan ló fi dí ọ̀nà ọ̀bẹ yẹn ó ti páàkì onímọ̀rú àyìnlọ yẹn ó dẹ̀ lọ sí ẹ̀ mọ́rú abáṣubú nínú àwọn obìnrin tó wà bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ ìyọjáde mọ́rú àtẹ̀wọ̀ ẹsẹ̀ yẹn pọ̀ jẹ́ ìjọ̀gbọ́n egungun yẹn pọ̀ jọ̀gbọ́n lọ́jọ́ péjì àdìyàmọ̀ gbogbo àwọn tó yìn bọ́ ọ̀gọ̀rọ̀ wọn ti lọ gbogbo máa lọ àtàwùsọ yìí náà tẹ̀ tó pọ̀ jẹ́ mi ṣùgbọ́n lọ́jọ́ péjì àdìyàmọ̀ ìyá ìyíhàn mọ́ ìnáríò yẹn ọlọ́run máa mú padà wá ẹ̀ tó pàṣẹ mọ́tò ìdílé tí pàṣẹ ẹ̀ àròjọ wájú ọlọ́run nípa ìfẹ́ ẹlẹ́sẹ̀ tí wọ́n fọ́ ló fi jẹ́ kéṣe rí ìwà yìí nínú àwọn àyè téèyàn ti lè sáré sórí ibú jùlọ pẹ̀lú táwa yìí ìlú tí ò bá ti sí ètò ìjọba tó jẹ́ kó máa fi ètò tó di di sísẹ̀ táwọn èèyàn máa ń tẹ̀lé ilẹ̀ fáwọn èèyàn àdánwò àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń gun orí ẹ̀ṣẹ̀ tí yàrá gba kọmíṣọ́ àbúrò ní ti ń bá pẹ̀lẹ́ àdúgbò kan wà omi ìyáde bẹ̀ omi ìwà pàwọn èèyàn kí làwọn èèyàn máa pariwo bad government ara àwọn ìjọba wa wọ́n arúgbó wájú ọlọ́run ẹ̀rí ẹ̀dí tó sọ ká tó sọ lórí àwọn ìjọba wa wọ́n arúgbó wájú ọlọ́run bẹ́ẹ̀ ni gọ́ọ̀nù àròsí ẹ̀ kánsẹ́lọ̀ àdúgbò yà àròsí ẹ̀ pírẹ́sidẹ́ǹtì àròsí ẹ̀ ṣùgbọ́n ìwọ náà kọ́ ìwọ tó dáa ilẹ̀ inú gọ́tà wọ́n wá lómi ìyálé òun ẹ̀kọ́ wa náà tó fà ṣèlú gbogbo ní tó yẹ kó ní gbà lọ àwọn ilẹ̀ tẹ́ ń gbà sí gọ́tà rẹ̀ ti di ìjọba ṣe sí ẹ ilẹ̀ tẹ́yìn náà dá ẹ wá jẹ́ sábà bí omi ò lọ omi wa ìyálé wa pa òun yẹn ẹlòmí ìdí àwọn òfin ayé ò pa yan rí láyé mi o à ò mọ ti jẹ́ sábà bí fún un lèyàn ní máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ láforíjì tó pọ̀ ẹ wo negligence àti nonchalance àti ṣùgbọ́n wa ló ti pọ̀ nílùú yìí àti dókítà rárá ó gbé kan síbi tí òye ó gbé sí òkú àti mọ́tò síbi tí òye ó pàṣẹ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún ṣe sí tá a máa ń ṣe tó jẹ́ sábàbí àbúrú ìwọ́n náà wà lọ́rọ̀ tó bá wọn pọ́ títì títí wá bàjẹ́ ohun ọ̀hún wá báwọn èèyàn àwọn èèyàn pẹ́ délé àìmọye ilé ní ó dọ̀bù ibi dàrú àìmọye ọkọ ló ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ àìmọye ìyàwó ló ti kọ́ ọkọ sílẹ̀ àìmọye ẹ̀mí ló ti bọ́ látara kiri ojú ọ̀pọ̀ obìnrin ní ìpẹ́ délé àti àódọ̀bù ní ó dọ̀bù báwo ó dọ̀bù báwo tẹ́mi ní òjòjú ọ̀nà yẹn kọjá ni ní láńtà tí mi rìn tí mo ti gbá bẹ kọjá kò tó lọ pé ọkọ báyìí yàrá ọ̀daràn kan ti dé òun kọ̀ páàkì síbi kan ni ó kérò àbójì kankan àdúgbò tiẹ̀ pé ló kọ̀ fẹ́ jáde ọdún bóyá máa ká náà ni ẹlòmíì jẹ́ ní ẹ̀ ń pariwo hánhánhán ta ló kọ́kọ́ fà á ẹni àkọ́kọ́ tó dúró rọ́pìlẹ̀ bó ti di ó dọ̀kú ńlá nìyẹn ó dọ̀kú yẹn wà lóbìnrin yẹn kó sínú tó fi pẹ́ lé mi ọkọ̀ ẹ̀ wá tàtà rẹ̀ ó ní o gbọ́dọ̀ jáde ni kò sí wúwo ẹ̀ náà látijọ́ yìí kò sí rìn lè lọ wọn bá tẹ̀ ọ́ kí ẹ sì mọ̀ pé kí ni máa ń du obìnrin obìnrin rere obìnrin tí ò sì bàjẹ́ tó jẹ́ kó parẹ́ ẹ̀ mọ́ látara pé ẹrú obìnrin ni a máa sọ pé àrárá ah, o mi lè ga kọ́ ọkọ mi o mi lè kọ́ ó ní kó ló tọ́ náà ṣùgbọ́n ó ló tọ́ kó ẹ̀ pé kọ́ńtíẹ̀sì òun ò lè ga bọ́ kó o kí obìnrin yẹn wá délé kọ́kọ́ ìmọ̀ wá máa kí ìjẹ̀ tó jàgbà kí ló fẹ́ tó yọ̀ tó yẹ jọ̀wọ́. ẹni fẹ́lẹ̀ orí látara fixation ló padà fa tó lọ fi ṣe nǹkan yẹn. pé o tó wò ṣe wá parọ́ ẹ̀ mọ́ o àwa wò pé òwá dẹ̀ wá ṣe é sè òwá wo tó bá ṣe. ìpìlẹ̀ ń kó ẹ̀jọ̀ náà kí ló fà ó dọ̀ ta ló kọ́ tó dọ̀ èmi àti yín náà ló fi jẹ́ pa gbọ́dọ̀ gbìyànjú láti lè fa aṣọ́ra ànábì sọ̀rọ̀ máa lò sẹ́là ó wá tẹ̀síwájú nípa àwọn nǹkan tí máa ń palẹ̀ rẹ̀ ó ní wà á kúlò rírà ó ní ní ojú máa ń palẹ̀ ẹni jẹ́ tí ó sì ní jẹ́ kí àgùkì àmọ̀yọ́ ní túmọ̀ òun náà ní máa jẹ́ ọ̀nà ní ayọ́ ẹlẹ́bí náà á mánú ẹ̀yin onígbàgbọ́ òdodo láti àkúrò rírà ẹ̀ gbọ́dọ̀ jẹ́ rìbá ẹ gbọ́dọ̀ kú rìbá ẹ gbọ́dọ̀ bá wọ́n dá sí ètò rìbá aṣọ àfàmúlọ àṣà nípele nípele compound interest simple interest ẹ gbọ́dọ̀ jẹ kọ́kọ́ bẹ̀. Nàṣà kúrò rìbá ẹ gbọ́dọ̀ jẹ rìbá aṣọ àfàmúlọ àṣà ní compound lead ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ jẹ́. rárá bóyá epo yẹn ti ni. Now, so ọlọ́run bá ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ rìbá ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ jẹ́ rìbá ẹlòmíà wá wò wípé ṣèbí nínú àyà yẹn ọlọ́run sọ pé látà fóló rìbá ẹ̀ jẹ́ rìbá àfà àfà. ẹ gbọ́dọ̀ jẹ́ ìmọ́típù tá a bá wá jẹ́ tó jẹ́ pé ajẹ̀kọ́ lọ́dún yìí ó tún di ọdún tó ń bọ̀ látó jẹ́ mí ńkọ́ ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo wàzárù ma baqiya mina riba in kuntum mu'minin tó bá jẹ́ lódodo lẹ bá ní ìgbàgbọ́ gbogbo tó ṣẹ́kù sí yín lọ́dọ̀ nínú rìbá ẹ pa gbogbo ẹ̀sìn pátápátá kọlọ̀ọ̀bà kó là wá ń bẹ̀. àwọn àyà pọ̀ rẹpẹtẹ láti inú alukur'an àti láti inú sunnah ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ọba ti ń kọ̀ fún wa ìmáa jẹ rìbá eléyìí tó kéré nù rìbá àti eléyìí tí ó pọ̀ nù rìbá àwọn àyà yìí rẹpẹtẹ nínú ẹ̀ ń sọ fún wa wípé wa akhzihimu rìbá nuhu ọlọ́run nínú tó pa àwọn yahudi run akùzíhìmù rìbá òun náà ní ìmá jẹ rìbá wọn wọn máa ń gbá rìbá mú wakọ̀dé nóhùn wàánù ọlọ́run sì ti kọ̀ fún wọn nípa àmá jẹ rìbá wà ákìlìhìm amúwàlà náà ti lè bá a fèlè nínú tó jẹ́ kọ́nà ọba bínú sí àwọn yahudi òun náà ní ìmá jẹ owó olówó ní ọ̀nà àìtọ́ wọ́n á sọ wípé ọmọ ọjọ́ ń rù alàgbà ń sanra pẹ̀lú owó kíni owó ọmọ ọjọ́ kọ́nà ọba kó ṣàánú wa wà á kìlìhìm abúwàlá náà bílí báàpìl èèyàn lè jẹ owó àwọn èèyàn bílí màrúf pẹ̀lú dáadáa ìtọ́nà ọba kọ̀ fún wa òun ní bílí báàpìl ká máa jẹ́ ní ọ̀nà àìtọ́ ìwọ́n tó báwọn èèyàn ṣiṣẹ́ tí wọ́n fún ẹ ní sálárì ó jẹ owó wọn náà ni ṣùgbọ́n kí ni bil ma'ruf lọ́nà ẹ̀tọ́ nìyẹn ìwọ tó bá wọn èèyàn ṣiṣẹ́ tí wọ́n fún ẹ ní wages wọ́n fún ẹ lówó ọ̀yà ọ̀nà ẹ̀tọ́ nìyẹn jọmọ́ ìwọ táwọn èèyàn tí wọ́n wú ẹ ṣoṣùn tí wọ́n wò pàṣẹ nífẹ̀ẹ́ wọ́n wá fún ẹ ní ẹ̀bùn owó ni àbí nǹkan àìṣẹ́mu ni ni wọ́n bá fún ẹ lẹ́bùn owó àwọn èèyàn náà ló jẹ́ yìí bil ma'ruf pẹ̀lú dáadáa ló fi jẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà tí èèyàn gbà jẹ owó àwọn èèyàn òun ni kí wọ́n yáyọ̀ lówó kó o sì láníyàn kó o máa dá padà man akhudha amwal an-nas ẹnikẹ́ni tó bá kó owó àwọn èèyàn pẹ̀lú àníyàn kó máa dá wọn padà òun máa dáwọ́ wọn padà fún wọn ọlọ́ọ̀bá máa bá sọ ṣùgbọ́n tó bá láníyàn wípé òun á gbowó òun òun ò sì ní sọ́ọ́ ó kú bàbá ńlá tó fẹ́ mú òun irú ẹni fẹ́ àtìláfà hùmọ̀ ẹni tó bá gbà lérò ìfà owó àwọn èèyàn jẹ́ kó fà kó má fún wọn kó fi dààmú wọn ọlọ́run kò ní kí ó rí sọ àwa fi dààmú ẹ̀ ohun tó jẹ́ káwọn èèyàn yìí wọn lọ tó jẹ́ ọṣọ rí òun náà ni akílíhìmù akílíhìmù rìbá wọn máa jẹ rìbá wọn akílíhìmù amúhálà náà tó lè bá wọn sì máa jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ tí ẹ bá wuli ayé lé níjọ mọ́ nínú ọ̀nà táwọn èèyàn ń gbowó gba jẹ owó àwọn èèyàn lóyè ọ̀nà ìtọ́ òun náà ni bàbá àjẹbù wọn ní bàbá àjẹbù wà láyé tiẹ̀ náà ẹ wo iye owó tí wọ́n ní àwọn bọ́ọ̀sì wọn ní pa lójúmọ́ jọ̀mọ́ gbogbo eléyìí ọ̀nà ẹ̀tọ́ jẹ́ ni ọmọ ọba pọ̀ fún wa ẹni fáwọn èèyàn wà ní ìṣòro àwọn èèyàn wà ní ebi èyí wá sí ẹ̀rí kọ́nà ń tẹ àlónì ẹ̀sìn ló ń ká gbogbo wa náà lọ́wọ́ kó nígbà tó bá ní kí o bá ta bàbá àjẹkù one fifty o lè rí one hundred and fifty thousand naira oníkálukú wa máa ń gbìyànjú tẹ bá àwọn èèyàn wọn ti máa ń tẹ àbúrò yìí tó wọn fẹ́ ta fẹ́fẹ́ ìjọ náà àwọn èèyàn ti tán dájọ́ sí nìyẹn kì í tó yẹ kán kí wọ́n tẹ̀ láti máa dájọ́ sọ́dọ̀ àbúrò ìwò lọ ẹ kí wọ́n máa rí kó lóṣù bí wọ́n bá rí kó lóṣù wọ́n tún lè wo pé ápérò sánà tọ́dún bá parí làwọn máa gbà ẹ àwọn èèyàn wá dájọ́ sí ọ̀dọ̀ bàbá àjẹkù èyí àti ọlọ́mọdé àbáwọn dárú àjọ bẹ́ẹ̀ o àjọ bí ẹ̀rẹ̀ fájọ àdákó wà àjọ àdá ìkólélé àjọ bí èèyàn ní kó nílé ayé kò tún ní kó lọ́rùn kó ṣe pé wọ́n wọ́n fi tìtò fi sá lójúmọ́ yẹn kò fi ṣe sọ́dá pọ̀ ni ó máa kó níwájú ọlọ́wọ́ bá kó fi sọ́dá àbí kó tiẹ̀ máa da fálájọ àbí kó máa jù sí báńkì eléyìí ló rí fún ẹ̀jọ̀ náà nínú ọ̀nà táwọn èèyàn àwọn niger bẹ́ẹ̀sì ajá sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn betting tí àwọn èèyàn ń ṣe ẹwà àwọn financial institutions bí wa àwọn báńkì wa ẹwọ oríṣiríṣi ọ̀rọ̀ àìmọye charges lóríṣiríṣi nígbà tí ẹkọ̀ lè ní pẹ́tẹ́ káwọ́ náírà á kó olú àkáǹtì yẹn ní mọ́ bó ṣe jẹ́ wọ́n ti sáré lọ rán owó yẹn iṣẹ́ nìyẹn nígbà tó bá yọ ten thousand lákàntì èèyàn bíi one thousand ẹ̀rọ ní kí yẹn jẹ́ ní jọ̀mọ́ èlò ló jẹ́ jọ̀mọ́ ten thousand naira lọ́dọ̀ one thousand ten million naira wọ́n lè fi sáré yá nìkan ní parallel arrangement ìbá tó yẹ kẹ́ni yẹn sọ lórí ẹ̀ tó bá jẹ́ two hundred thousand fàpẹ̀rẹ̀ ó lè jẹ́ hundred thousand ló máa sọ àwọn mánéjà àjẹmọ́lò tí wọ́n nìyẹn tó ti yé ṣùgbọ́n owó àwọn olówó ni wọ́n sáré wọ́n jáde tí wọ́n fi ṣe díìlì wọn náà ṣe bí a bí ilé gbogbo nílé kọ́lọ́ má jẹ́ ká bá wọn ṣe nínú àwọn tó ń ba ìlú wa jẹ́ débi tó dé tí wọ́n wà sáfù wájú àwọn tó ń ba ìlú jẹ́ ni àwọn báńkàtì yẹn wà wọ́n ba nǹkan jẹ́ sọ nígbà tí ètò ìṣúná owó tó bá ti dàrú kí ló fẹ́ kó ní òru àìmọye ìgbà tí wọ́n máa tàn jọba wọ́n máa lù sí ìjọba torí owó tẹ́lifẹ́ jẹ ẹ̀ sì kú ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn sínú wàhálà kọ́nà ọba kó ṣàbí ọ̀nì kọ̀ọ̀kan wa o. àmúwálà náà àwọn èèyàn nínú ọ̀nà táwọn ọ̀nà ń gbà ṣe owó olówó ní ọ̀nà ìtọ́ òun náà ni adigunjalè òun náà ni yahoo ẹ jọ̀nà yahoo kò ń ṣiṣẹ́ alálùbáríkà o gbogbo àwọn tá a bá ń ṣe abẹ́nà kọ́nà ọba tẹ̀ kò ṣe alálùbáríkà fún wa ṣùgbọ́n nàìjíríà lẹ́nu ó pọ̀ ní àwọn ọ̀nà tó ń ṣe yahoo ìlera ló kó wọn níbẹ̀ ẹ̀rí ọlọ́run tó fi ẹ̀sùn kéde àti ilé o ẹtí ò bá lẹ́sìn gbogbo táwa máa ń sọ yẹn kò fẹ́ rárá o ẹ wàá ṣe sùúrù náà ní sùúrù gbo sùúrù tí ò lọ́jọ́ sùúrù tí ò sí òbúrú ẹ̀ àdébẹ̀ pé bọ́rọ̀ ló wá ní ìdádìyẹ nígbà tó yàn kàwé tó wá ń rìn káàkiri àdúgbò tó wá sẹ́kiri ẹ wá ní ẹwà wàá if the perfect goal ah jọ̀bọ̀ ọlọ́ọ̀bá jẹ́ kó di egungun kẹ́yìn tó bá jẹ́ ìwá egungun gbọ́jẹ́ ìnira tó wà lẹ́yìn ó bí pé káwọn èèyàn bá lè ṣe sùúrù ló fi jẹ́ pàwọ́ àtàwà nídìí ètò ìjọba àwọn àtàwà tó bá ní àǹfààní adé ṣàtúnṣe àwọn tí wọ́n wá iṣẹ́ wọ́n ní láti máa rí iṣẹ́ ẹ́ kọ́nà kó ṣe àdéhùn ẹwà wọn tó wà ní òyìnbó yìí èèyàn si ti sọ fún mi jẹta ó níbi táwọn wà yìí kò sí wàá káàrí jẹ jẹ já ó fi jẹ́ pọ́lẹ̀ torí ẹ̀sìn kọ́nà bá wa sọ ọmọ ilé tí wọ́n ṣe wọ́n níṣẹ́ yẹn ò ní fà wọ́n láyè láti máa ń ṣe táwọn ọmọ pray táwọn bá wà sí máa ń ṣe ìyẹn àwọn ògbọ́dọ̀ kú òfẹ́ rárá táwọn bá kú òfẹ́ iṣẹ́ lè bàjẹ́ iṣẹ́ máìlì ni wọ́n ti àwọn tó ń wá ipò ó ní látara bẹ́ẹ̀ táwọn bá kú òfin máa ń sí ibi ẹ̀rọ ìpè àwọn fẹ́ òfin káwọn sáré tí wọ́n ti pariwo àwọn wọ́n ní lẹ́yìn náà àwọn lè lọ ọ̀sẹ̀ méjì táwọn á fi ebi lẹ̀ sínú gbòòrò gbogbo ilé ìfipé mọ́ wà ní lọ́wọ́ sọ pé kí òun mẹ̀ pé ìlú táwọn wà yìí tó bá fífẹ́ kan lè wá rí wà kọ́kọ́ ṣe ní bó yẹ kí ìlú orí lè yọ kí ìlú wà ìbá rí bẹ́ẹ̀ ọmọ nàìjíríà ò ọmọ nàìjíríà wà hard work ìlú òyìnbó lọ ẹ ọ̀rọ̀ ọmọ nàìjíríà tó bá dé ìlú òyìnbó ọmọ nàìjíríà máa lọ fọ pátá náà ọmọ nàìjíríà máa lọ sábà ọmọ nàìjíríà á rí phd owner nàìjíríà òun náà máa lọ bá wọn fọ mọ́ ní restaurant lọ́dọ̀ wá bí tó tó bẹ̀ láti ṣe ṣùgbọ́n látara káwọn èèyàn láti kọjú tí wọ́n bá dé lú òyìnbó ẹ̀ẹ́rí dókítọ̀ ẹ̀ẹ́rí lẹ́kítọ́rà táàmọ́ ní o tó yẹ kó náà máa lọ bá wọn sáàbù oúnjẹ restaurant torí pé bó ti ń sáàbù oúnjẹ ní restaurant yẹn owó tó a máa rí lójú a máa fi ó kọjá ti wọ àkàntáàtì tó lè ta ìyọ̀bí jẹ́ láàárọ̀ ó dẹ̀ kọjá ti wọ lẹ́kítọ́rà ó kọjá ìdádúdádò kó tó ń jẹ́jẹ́ sí ayélu yẹn kò yẹ káyé nira fáwọn èèyàn ní gbogbo ibi tí ìjọba bá ti wà ayé tó nira túbọ̀ ti bóyá ní pé àbẹ́ẹ̀ níjọba kọ́nà kó tún wa ní kó tún àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí ṣe ló jẹ́ pé ta bá fẹ́ káwọn ọmọ kó ní yàwó yàwó a ní láti wá iṣẹ́ níbi síbi káwọn ọmọ náà sì lọ pé iṣẹ́ ìyàwó ìyàwó mi ti alábùbáríkà o tó bá kun mọ́tò sí ẹ láàárọ̀ tó bá dalẹ́ àà ah, ò mà ní rí bàtà fi jẹ tẹ̀rí díẹ̀ tún tẹ̀lé wa máa padà rìn káàkiri tó láwọn kan ló ń bá gbogbo ẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀ mi lè fi gbogbo pèsè ayé ẹ̀sìn tó láàbò ni wọ́n dénú àkáǹtì ẹ̀ tó ń wọ́n owó yẹn jáde láàrin ìṣẹ́jú àyà ẹ̀ tún wá rí owó ìtọ́ ìwọ́n ọ̀rọ̀ ìrégbè rẹ̀ tó fi ṣe kiri ẹ̀ fi ṣe jìnà ẹ̀ fi mọ́tí ẹ̀ fo mọ́tò bẹ́ẹ̀ ní bùkátà ẹ̀ rọ́mọ mi wọ́n lè ní for the past six months òtẹ́ẹ̀lì ló ń gbé ẹ wo iye tí ìgbà máa kọ́ láti máa gbé òtẹ́ẹ̀lì yọ̀ mọ́ kọ́lọ́ kó ṣe àgbo ìmáa jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ òun ìṣẹ̀yàwó yàwó gbogbo ẹ̀ tó bá ń ṣe é àti náà bá tó bá tẹ̀sí ṣe ṣe alágbàríkà fún wọn kọ́lọ́ gẹ̀gẹ̀ kí wọ́n lè jìnà sí kí wọ́n lè kó ọgbẹ́ o. wà á tẹ́lẹ̀ náà lè já fi iná nínú wọn àdáàbà àbíyímá àwọn tí wọ́n bá jẹ́ kékeré nínú àwọn èèyàn ìyá náà ti wà fún wọn pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́run ti sọ wípé wà á àṣẹ ìṣòro rìbá gbogbo ẹ bá fúra nínú rìbá lìyẹ́rù wà fi àwọn wá nínú náà ẹ̀ ń pọ̀wọ̀ yọ rìbá láti lè fi jẹ owó àwọn ènìyàn ọlọ́ni padà ẹrùbọ̀ ìdàmọ́ èyí wò pé ẹfẹ́ sọ méjì ẹfẹ́ sọ di mẹ́rin ọlọ́ni yẹrùbù yẹ̀sídú orúkúwọ́ rìbá ní àlékún 2 pay 4 ẹ̀yà wọn 1000 ẹ̀yí wọ́n ti lè máa eléyìí ọ̀nà ní aburú nínú ọ̀nà ní wà láyé àrùkù ìdá mọ́ ọ̀nà ní owó yóò ní lékún lọ́dọ̀ tọ́lọ́ kò ní sádùbáríkà bẹ́ẹ̀ wà máa àtẹ́jú ní zaka ti kùrì lóra wá sí àlọ́ owó orí lówó zaka tí wọ́n bá pẹ́ ní zaka tó lò ó dáadáa owó àlùbáríkà ni bí wọn náà bá yọ zaka nínú owó ẹ̀ èyí tó ṣẹ́kù àti àlùbáríkà ọlọ́run bí ẹwà ń wà àlùbáríkà lóru wà má àfẹ́jọ mi zakati torí ìlú nàwádìí àwọ̀ eléyìí tẹ fáwọn èèyàn nínú zaka fẹ́fí ojú ní ọlọ́wọ́ ọba fàúlà ríkà homolimodo ìfún eléyìí ni tí máa di àpèlé àpèlé àdìpèlé àdìpèlé ló máa di mọ́yìn lọ́wọ́ owó tẹ zaka ẹ̀ ẹ̀kọ́ sáré pé prọ́fìtì yẹn pọ̀ sí i ìwọ tó lówó tó fi ń rọ àwọn èèyàn lọ́wọ́ ànábì sọ́dọ̀ lọ́wọ́ àníwá sátà ó ní láyá kó tó sọ́dá kan tó fi máa ní ṣe ó ní ká ti sàárà kò kí sí owó kù ó máa jẹ́ kó pọ̀ sí ní jọ̀mọ́ ọmọ ọba fílé náà sọ fún wa ó ti sọ pé ní ayọ́lẹ́ ní lánàánù ẹ̀yin onígbàgbọ́ òdodo láàdá fúru rìbá ẹ má ti jẹ rìbá àbọ̀ àfà nù nà àfà nípele nípele واتقوا الله لعلكم تفلحون ọlọ́run yẹ fáyọ ọlọ́run kẹba lè sóríire ọlọ́run tó sọ fún wa kó ní pé yá ayúwa lẹ́dínà àmàlù kẹ́kù lọ ọlọ́run yẹ yóò nípa tó dúdú ẹgbẹ̀rún ọlọ́run wàdàrú máa bá fi àmìnà gbígbà nǹkan tó mú mi ní tó bá jẹ́ kó nípa tó dúdú ní gbogbo owó ìbátẹ́ kó nílé ó yá ẹlọ́kọ̀ jáde rà ẹlọ́kọ̀ jáde kẹwàá dá padà fáwọn tó ní tẹ̀bá nígbàgbọ́ àbí ẹ má dé bí ẹ̀mọ́ rò tó bá jẹ́ pé bá nígbàgbọ́ fàyílà ká fàálù ọlọ́run ní tẹ̀bá wá pọ̀ tẹ bá àti láti ọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ irú ogun wo ni máa ń wá látọ̀dọ̀ ọlọ́run àwọn bàbá wa lẹ̀ yorùbá wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n máa ń kọ́ lórí yóò ẹni bá wọ ẹni zàká bá wọ owó ẹ̀ tí ò yọ ẹ́ tí ó gba rẹ̀ wọ́n á ní tí zàká bá yọ rẹ̀ nínú owó ó ní zàká bá yọ ní owó á di òdiwọ̀n zàká lọ ẹ̀wẹ̀ lónìí á kọ̀ gbọ́ pé gbogbo ọjà tó wà lórí ship oníṣẹ́ni ship capsize gbogbo ọjà lọ billions of naira torí pé kí ni kò yọ zàkà zàkà wá yọ rẹ̀ kó lo owó ẹtí zàkà bá wo owó ẹtí ò yọ tí zàkà bá yọ rẹ̀ nínú owó á àwọn bàbá tó tí zàkà bá yọ wá sí kí ni á ju òní wọn zàkà lọ ọlọ́ọ̀ni ẹ̀kún nìyẹn látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ economic crisis oríṣiríṣi mọ̀sọ̀dà hard àwọn terminology inflation tí ó jẹ́ bẹ́ẹ̀ àwọn ohun ìbátà jẹ́ ló ń fa inflation jọmọ́ wọ́n ní economic down, economy ó ti ní ojú wálẹ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀ ìbátà jẹ́ ní economic recession kí ló jẹ́ bẹ́ẹ̀ ìbátà jẹ́ kí ló tún máa ń lò oríṣiríṣi àwọn term recession àbí recession inflation àti kí ti la gbígbé yẹn lọ ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣògbọ́n ọba àríkí ọlá kó ṣàlù ẹ̀nìkan kan wa wárọ́bùrì ọlọ́run tẹ bá kọ̀ bẹ́ẹ̀ fi ìbálẹ̀ àdọ́bì náà wọn bá yín irú ogun o ní àdọ́bì náà bá yín jà físíkà ni o físíkà wọ̀ làdọ́bì máa bá yín tẹ bá kọ́ tẹ fi rìbá lẹ̀ tẹ bá kọ́ tẹ fi rìbá lẹ̀ àlọ́bí máa bá yín ga ogun gbogbo táwọn yọba jẹ́ rìbá nínú Islam táwọn yọba ti mọ̀ pé ah, àwọn lágbájá wọn jẹ́ rìbá ìjọba lè fi ti gbogbo owó mọ́ ìwọ́n gba rìbá àwọn èèyàn ó gbó nìyẹn o kọ́lọ́ọ̀bà kó bá bàwà jágbó ọlọ́rin wa ní tóbìtò ṣùgbọ́n tẹ́ bá túbá fàdákòrò oṣù àbúwá lè kó kápítà fẹ́ ìyáwó yẹn èyí náà rẹ̀ gbé tó yẹ látàwílì lóhùnà ẹ má ṣàbòsí àwọn èèyàn wà látúndú làwọn ẹ má sì jẹ́ kán ṣàbòsí sí i ṣé rí ìmájẹ́ rìbá nínú méjọ́sì tó kó sínú òun náà ni àbòsí àbòsí ìbáwálì ó lè wá látọ̀dọ̀ ẹ tó ń fúnni ó sì lè wá látọ̀dọ̀ ẹ tó ń gbà so ọlọ́run òfẹ́ ká ṣàbòsí síra wa ẹ tó ń fúnni rìbá alábòsí ẹ̀ tí wọ́n gba rìbá lọ́wọ́ ẹ̀ wọ́n ti ṣàbòsí sí kí ẹ bẹ̀ pé kí ni máa mú àwọn ọ̀rẹ́ gba rìbá gbogbo táǹsọ náà nìyẹn ojúṣe ìjọba pọ̀ àlọ́bí sọmọ máa yọ sọ́lá ní láàfẹ́s àlù àìlẹ̀ ìmọ̀ràn má máa béèrè fún ipò olórí èmi náà fẹ́ jẹ kánsẹ́lọ̀ èmi náà fẹ́ jẹ chairman èmi náà fẹ́ jẹ gómìnà áà àdánwò àdánwò tààrà tó nílé rojú ẹwájú ọlọ́run gbogbo olóńgbò tó ti wú ládùúgbò ẹ̀ ọlọ́ abiyẹ́ pa wọn gbogbo ọ̀nà gbogbo mọ́tò tó bá sílẹ̀ jọ náà bí ẹni lóde ló ń jọ̀nà àwọn kò yẹ lágbára jọ náà ó ṣe kí ni ó ní agbára ipò ìjọba kọ́nà kó ṣàánú wa nínú ojúṣe ìjọba gbọ́dọ̀ ṣe wọ́n ní láti ní provision fáwọn èèyàn tó fẹ́ ṣe business àwọn èèyàn àti àwọn bàbá wa á dábọ̀ pé wọ́n káàbọ̀ wọ́n kú ìrìnàjò àti àwọn bàbá wa ádámọ̀ ẹ̀káàbọ̀ mohammed àti àwọn ìyá wa náà ẹ̀káàbọ̀ tó fi yó ìjọba ní láti méjì tó bí ṣọ̀fà àwọn èèyàn wọn fẹ́ ṣe bísíǹnẹ̀sì ọ̀nà tí wọ́n máa gbàyàwó kí ò ní ní èlé lò torí owó ìwé ni aburú ni ẹwà ọ̀tọ̀ ń ta lápò ọjọ́ tó bá ti gbà báyìí ọjọ́ yẹn náà nígbà míì wọ́n á sọ pé ní owó yẹn ló ti máa kọ́ ọ̀pọ̀ yẹn ó gba forty thousand ti kọ́kọ́ yọ ní two five níbẹ̀ nínú ẹ̀ wọ́n ti ti alójú àtìmọ́ pé lọ́dọ̀ wa lẹ̀ Yorùbá téèyàn bá ní one thousand naira lọ́wọ́ tí ò fẹ́ lọ́wọ́ one thousand naira yẹn. kí ló wà ń bẹ ẹ ta ló tẹ́lọ̀ bá ní one thousand naira tí ò fẹ́ náà ṣẹlẹ̀ tó kò ní fẹ́ ga lójú lórí ọfẹ́ fún ìyọ̀kan bí sílẹ̀ ló wá ní ẹgbà tó bá ti fún tẹ́kì báyìí àgbà fún yẹn ti tẹ́kì ni ó ti lọ ẹgbẹ́ fún forty thousand ẹgbẹ́ bá tún fà ìlú bẹ̀ owó rẹ̀ ti tẹ́kì ni ó kọ́ ní ọkọ̀ ní oní mínúra lè yá àti ẹ̀dí tó fi ní lábẹ́ ọkọ̀ owó ìlàtàrọ̀ gbogbo orí ló ń fọ́ mi ló bá òfin fún rẹ̀ náà ti di two hundred naira náà bá fi kí ni ó lọ ó tún wọ mọ́tò ojú ẹ̀ five hundred ilé tún lọ nígbà wà fi délé àdánwò oríṣiríṣi àwa máa dé wọ́n lè sọ pé nẹ́pà fẹ́ jáná nílé wọn àwọn nẹ́pà wa sọ wípé níṣe níṣe ìlú lẹ fẹ́ lọ san káàkiri yẹn ìyá alágbájá ọdún nẹ́pà nínú kan ló bá fi ọdún ìka ọdún owó nẹ́pà béèrè ó lẹ́ni ó ló mẹ́fọ́ rẹ̀ ṣe bí sẹ́ẹ̀dì ni o nígbò bá wọ́n lólé ó bá bá wọn bọ̀ ètò lé àwọn ọmọ tó fi lọ sùn látàrọ wọ́n bá ní kí ló dé ẹ̀rọ lé wa wá léèrè wọ́n láti sọ ohun tó fi. èlò ló ń fún mi sí fifty thousand náà bá ti dé kí ni ó bá ti lọ pẹ̀lú. bẹ́ẹ̀ni omi ìṣèlú wa pa owó fún lówó ní kábúlé ló jẹ́ pé èlé agbọ́dọ̀ gbìyànjú láti gbé lọ sí o. ọlọ́run ní wà ní káàlọ́dọ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ bá rí ìyọ̀kan tó gba owó yìí tó wá dé ọ̀lẹ gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ ọmọ nàìjíríà lẹ́nu fàdábẹ̀rọ̀ tó sí lára ìsàrọ̀ ọlọ́run ní tẹ bá ṣèlẹ̀kùn fún wọn dáa béèyàn bá fẹ́ yáwó lọ́wọ́ yín ẹnìyẹn wà nínú ìlera lẹ́bìrọ́tì ilẹ̀ àmà ìdáwọ̀ ẹgbìyànjú ẹwọ́lẹ́ tí bá ṣe dẹ̀kọ̀ fún wọn. wà á ń tasọ̀ dákú ọ̀yìn ìdákú tẹ́ bá ti fẹ́ bá mọ̀ ni tẹ́ bá ráwọ̀ èèyàn tí wọ́n wà ní ìṣòro nǹkan méjì lọ́nà bá fẹ́ fẹ́ ṣe fún wọn. ànábìrọ́tì ilẹ̀ àmà béèyàn kọ́ bá wá báyìí tó ní òun ní bùkátà ọlọ́run bá fẹ́fẹ́ fún ní sọ́dápọ̀ wà á ń sọ́dápọ̀ kọ́ ìrùlápọ̀ tẹ bá fún sọ́dápọ̀ ló dáa jù pé èèyàn gbé bùkátà wà bá rí pé àrẹ́jù á ó bàbá lágbára tó báyìí mo fẹ́ sanwó lé bàbá lábẹ́ òdú bí nítorí ìgbà ti sanwó àárín ọ̀sẹ̀ tó pọ̀ máa kó gbogbo ẹrù ní títà pẹ̀lú lẹ́wájú à wọ́n rẹ́ láti pé títà ó lọ́ máa ní owó yẹn pọ̀ ló bá wò wípé ah, àyè sọ́dá pọ̀ lójúlẹ̀ ló bá kó one twenty yìí fún ló tún wá fi ten thousand ní lórí ẹ̀gbọ́n ilé ẹ̀fìsàn wọlé ẹ̀dún ten thousand ìdánilẹ́ ìdúró jẹ sílé jọmọ́ ìdẹ̀kùnwó ló tó yẹ àbí ẹwà yáwọ lówó yẹ ẹ̀ka èlé lé lórí ẹ wá sọ pé àpá ìgbàwọlé máa lè sanwó yìí. ó ní wà lẹ́yìn ọ̀sẹ̀ kan máa fún yín ẹ wá sọ fún pé ìṣe àlá ẹ wá sọ lẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ wá sọ ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì eré tó fẹ́ máa tẹ́lẹ̀ kí ni ẹ ti fi lára balẹ̀ kó tọ́nà bá fẹ́ nìyẹn kò sí ọlọ́ba ti kí ni tó fẹ́ ẹ má jẹ́ ká rí ìgbà gẹ́gẹ́ bí bísíǹnẹ̀sì ọlọ́run alẹ́bínà ya kúrú na ríbà àwọn tí wọ́n jẹ rìbá láyà kúrú na ìlà kàmá ya kúrú lẹ́bí yàtà ọ̀bá gbogbo ṣẹ̀tọ́ ọ̀dùnmínà lẹ́mọ́sí ọ̀ní ìdílé ní ọ̀gbẹ́ di àlùfíàmà àyàfi tó ní kọ́ máa ń sọ wípé ìnáma lè méjì rìbá àá ìbọ́jà tẹ́ iná ta sínú ìbúdà bí rìbá ní ẹ̀rí wọ́n sọ pé ìnáwó rìbá méjì rìbá yẹn wọ́n sọ wípé rìbá dàbí business wọ́n sọ pé kí ni business dàbí rìbá ìtumọ̀ ẹni pé wọ́n tún gbé ọlá fún rìbá wọ́n di ẹpẹrẹ business tó àdánwò kan nìyẹn kọ́lọ́kọ́ náà wà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ náà ọlọ́run yẹn ṣàkóso ọ̀hún rìbá gbogbo tẹ bá fi rìbá kójọ ìparun ló máa kẹ́yìn ẹ owó lákòótẹ lọ fi ṣe bísínẹ́ẹ̀sì ẹ̀kọ́ rí pé ẹ̀kọ́ mọ́jà ní jòlì níbi àgbòdò central mosque ìgbẹ̀rẹ̀ èèyàn kan wà bẹ́ẹ̀ ní ọdún kan ó ń tajà ọjà tó ń tàlù ṣọ́ọ̀bù kún rẹpẹtẹ from every angle àwọn èèyàn máa ń lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ láti lọ rajà akọrin pé bọ́dílì gbogbo ṣọ́ọ̀bù ikọ̀ fún wọn ni yóò bá sí ikọ̀ mẹ́rọ àwọn èèyàn bá ń pè ẹni ìfẹ́ ìjà alágbájá sí kò sí kò lómi náà kò lómi náà kò lómi náà à tí ẹ lọ fowó ṣòkú mi á ṣòkú ọmọ ní síìkì ẹ lọ lọ́wọ́ e lórí lọ síìkì ọmọ òsìkì kò lómi náà ló máa pariwo ọwọ́ àtúndínú pé bísẹ̀ẹ̀sì yìí ìbọlẹ̀ fi rówó kẹfì rajà fi ṣọ́ ẹ̀yà sàkúrù láì lóòótọ́ náà ó lọ gbowó yẹn ni wọ́n ní àbájọ yẹn mú hákù lọ́hùn rí bá ọlọ́ni gbogbo tẹ bá fi ìrìbá kódò ní lẹ́yìn kò ní ṣe kíni wà yóò gbé sọ́dà kọ́ ọlọ́ni ṣùgbọ́n tá a bá kójọ pẹ̀lú sọ́dà kọ́. ohun tá a pẹ̀lú òdodo yorùbá ìhìlá yorùbá àbá òní pé kéèyàn máa rí kó máa tọ́jú ẹ̀ kó wá máa dàgbà ọmọ àmà jẹ́ kó dàgbà ẹ ká jìnà sí owó ọmọ ẹ má fi gbọ́dọ̀ kéré o ẹ má fi gbọ́dọ̀ kéré kọ́nà ọba kó yá síra rẹ o ọlọ́run ni wàhálà kájẹ ìbá ọlọ́run ṣe léwọ̀. bàbá jẹ́ àwòrán ìlà tó mi lábẹ́ ọlọ́run gbogbo ẹni tẹ́ gbọ́ wá sí i ẹni tó bá gbọ́ ní fantaha tó wá òfin àà ah, látẹ̀lú àwọn àfáà ti dín kòjà ká máa gbowó lápò àwọn àfáà ti dín orúkọ ẹjọ́ tó máa ń pè gbọ́múlé láńtà ah, ẹwọ ìnira táwọn yóò máa ń rí látara owó burúkú yìí ìnira tó máa tún wá sí ọlọ́run má di àrí láíláí gbogbo àwọn tára ní tí wọ́n wá lọ ń gbowó ìwọ náà bá wa ti lẹ̀kùn fún wọn jẹ́ kí wọ́n lè jìnà sí ọlọ́run ìfàdáhù máa sáadà ọlọ́run tó bá ti jẹ́ tẹ́lẹ̀ lórí ṣáájú kó tó wá gbọ́ wá sí kódà owó yẹn ló fi kọ́lé ọlọ́run ní wọn ló ti lé yẹn máa gbé bẹ́ẹ̀ lọ ẹlòmí wo mọ́tò ẹ̀ sí pé àfà ọ́fíìsì láti gba mọ́tò yìí owó èlé ni ọlọ́run wọn ló ní ṣùgbọ́n pàtó ti gbọ́ wà sí ìfàǹtáhá ohun tó máa fi jẹ́ ti wájú òní jẹ́ pọ́blẹ̀mù fún ẹ òun ni pé òun kò ní jẹ́ bí ìwọ ọlọ́run ní ìwọ ní tó ti jẹ́ yẹn lákàmọ́ sálábà èyí tó ti kọjá tó jẹ síwájú yẹn ọlọ́run náà bọ̀ ẹ́ wà á múrú ìlànà ìdájọ́ ẹ̀ ọlọ́run bá ló ní wà máa nà áádá lẹ́yìn tẹ́bi gbọ́wà sí pé owó owó bàbá jẹ́ kó o dá lápò dá gbọ́gbọ́dá tó dá gúrú mi ò dá à ìwọ tó bá padà síbẹ̀ fàwúlá yíká àfáàbùnnáà ọlọ́run ní òun bá jẹ́ mùsùlùmí wà á tọ́ iná wò dájúkọ tó wà níjọ́ náà òun bá jẹ́ mùsùlùmí tó bá ti lọ bá wọn pa ó lọ ta owó èlé ọlọ́run ní wà á tọ́ iná wò kó tó wà níjọ́ náà òun fi hàn kọ́ ọ́ nìbú à kẹ́lì mọ́ pé ọ̀rọ̀ ńlá ni ọlọ́run ní à ẹ máa bẹ́nu lọ́yẹ lọ péré ni tó bá ti wá jẹ́ pé ọ̀rọ̀ mùsùlùmí ọlọ́run kan tó wá láma fẹ́ pẹ̀lọ péré ìtumọ̀ ẹ̀rí wípé lè dábàá lè tọ̀wí lè dídánì à àsìkò tó bá lè rẹ̀ àsìkò tó kù ní ọlọ́mọ fi ya lọ́jẹ́ wá ànábì sallallahu alaihi wasallam nípa òbí yàbí àná àmì náà ẹ̀tọ́ pàdù bí ilé ayé wọ́n ní ilé àwọn ọmọ bọ́ sí ẹ̀rẹ́ lórí alóhùn ìjẹyà ilé ayé lọ́jọ́ kan lọ bí mọ́tà wọ́n ta fún nìkan títà yẹn gbọ́ tó bọ̀ níbi tí a ti jẹ gbogbo àwọn aráàlú ẹ kọ́nà máa ṣàánú ẹnì kọ̀ọ̀kan wà ẹ̀tọ́ pàdù bí ilé ayé ọlọ́ ni ẹmu wá ọlọ́ àwa ló yá ẹ bá mi kí wọ́n lọ́kẹ́ yọ jáde láàrin ìṣẹ́jú àyá wọ́n á bèèrè pé ju gbádùn ìyá ni wọ́n lọ́rùn ààrẹ ìgbádùn ìrìnmọ tó jẹ́ gbádùn ẹ tó jẹ́ ìyá àdúrí ayé wọn ló yá ẹtì ẹ̀fọ́ ń sálùjọ́ náà láàrin ìṣẹ́jú kájíjú kálà tán bá yọ jáde á ìjọ ti ẹ̀jẹ̀ ìyá nílé ayé á ní wọn lọ́wọ́ ọba ní ìmọ̀ tó jẹ́ yà tọ́lọ̀ kó ṣàjọ nìkan kan wá o ọlọ́lẹ̀ tó bá jẹ rìbá lórí tí ò jáwọ́ bẹ́ẹ̀ à iná sára ọlọ́mọdé àwọn náà ọlọ́run má jẹ́ àwọn náà o ẹjú òfẹ́ wọn náà à á jìnà tó bí ọlọ́run bá ní ká jìnà bí kọ́nà ọba tó ṣe àdó ẹnì kọ̀ọ̀kan wá o kọ́nà kó dúró sí wa ọlọ́run wa máa pé bẹ́ẹ̀ lọ péré kọ́nà ọba kó má jẹ́ káwọn náà sábọ́n dúró dé lọ òní ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ̀rọ̀ pa wípé hadithi yóò tó kú ni òun sábà sallallahu alayhi wa sallam fẹ́ sọ́ńbẹ́ẹ̀ òun náà rí nígbà tó ṣe ìrìn àjò ó wá rí arákùnrin kan arákùnrin akọbala rọ́jùlù lẹ́ni fi náà ó wà nínú omi nígbà tó bá ìkọ́wà wà ní etí odò fàyílà rọ́dà yá kúrúgà rọ́mọ rọ́jùlù bí hajar fìdí ẹni ó wà ní etí omi sárákùnrin bá ti fẹ́ jáde láti ní omi abalẹ̀ òkú bá ní ẹnu a bí wọ́n ti ń fi ìyàjẹ́ mi ànábi wa Muhammad sallallahu O wa sallam onígbà wa òkú mọ́ lẹ́nu a bá ti padà sáré omi tó ti jẹ̀yà yìí fọkúntù a olùwà fi jìbìrì ìlú péré àwọn jìbìrì ìlú ìwé tó ń jẹ́ òyà báyìí tàbẹ́ni náà faqal ó olùdó rẹ̀ tó wà nínú odò yẹn ákélò rìbá ẹtí máa jẹ rìbá ní ọlọ́wọ́ba má ti àjẹ rìbá o ṣùgbọ́n àyè tí wọ́n lò wá nínú rìbá ọlọ́wọ́ba ṣe là wá bẹ́ẹ̀ má ṣe torí ẹ̀jẹ̀ wá ayé ta wà nídìí kéèyàn ló wo jẹ rìbá rárá yẹn á ké ó máa lágbára díẹ̀ o ṣébi sàkàtò ní ọjọ́ tó bá wò ṣoṣo tí wọ́n rọra ti tú kọ́ bọ̀ síbẹ̀ ọmọ ayé àwọn èèyàn jẹ́ o gbogbo àwọn service account yẹn ń sìn ayé àtijọ́ náà máa ń sọ pé ẹ eh, eh, interest wà bẹ́ẹ̀ tó bá dé fún àkáǹtì pẹ̀lú àgbàgbà èlò interest náà lé níjọ̀wọ́ mélòó ló wá lórí commission oríṣiríṣi charges oríṣiríṣi lẹ́kọ̀ọ́ máa rí sáláàtì àwọn àti gbadagbada lọ́dọ̀ yìí ṣùgbọ́n tí ẹ̀yẹ jọ̀mọ́ tí wọ́n bá rọra ti ten kọ́bọ̀ sínú àkáǹtì ẹnu owó rìbá ìwọ náà ti wọ́ nìyẹn ni mo ti jọ pé ìdí wọ́n lè wá jẹ nínú àwọn ọmọ òyìnbá oríṣiríṣi àwọn fíìsì tàbí ìṣiṣẹ́ àwọn ọ́pṣọ́ oríṣiríṣi náà ni wọ́n máa tó wá fún wá bẹ̀ ẹ̀yà àfá ó yẹ kẹ́ náà ti máa lo mọ́tò ẹ̀rí gbogbo àwọn ẹgbẹ́ yìí lọ́fíìsì ni mọ́tò bẹ̀rẹ̀ lórí kálukú ló yẹ kẹ́ náà ti máa lo mọ́tò stars ẹ̀rọ ní bá ti ń ṣe bóòlù ẹ̀sìn wá ṣe ẹ̀ẹ́ gbà náà ni ẹ̀ẹ́dẹ̀ bá sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ìlọ́tọ̀ bí ló jẹ́ pé ìbábá wà bí agbọ́dọ̀ ṣọ́ra àbíbi jábẹ̀rù ó ní àdọ́bí sallallahu alaihi wasallam la'ana rasulullah sallallahu alaihi wasallam ó ní àdọ́bí jẹ́bilé ákílà rìbá ẹ̀sìn jẹ́ rìbá wà mú kílà ẹ̀sùn ìyọ̀rọ̀ rìbá jẹ́ wàkà rìbá àdìwọ́ tó jẹ́ báńkì tó bá wọn kọ rìbá ah, àà àdọ́bí jẹ́bilé ọ̀hún wà ṣáàhìlẹ́ ìdì ìwọ tó jẹ́ pé pàtó fẹ́ gbowó rìbá wọ́n wá sọ pé ẹ̀yà alágbájá ó ṣe wá lọ sí òkúni mo fẹ́ lọ gbowó rìbá à ìbínú ọlọ́run bá ti fẹ́ lórí ìwọ náà ìwọ tó lọ dúró fún wọn bẹ̀ tí wọ́n mú píṣù ẹ lọ síbẹ̀ tí wọ́n má dírẹ́sì ẹ lọ síbẹ̀ wà kọ́ à ẹ̀ṣẹ̀ kan náà gbogbo wọn dá oúnjẹ náà ló fi jẹ́ pa gbọ́dọ̀ ti yanjú láti fi pa sára fún gbogbo àwọn ọkọ̀ burúkú báyìí kọ́nà bàkúbáṣẹ́ ti fi ẹ̀ṣọ́ wa kọ́nà kó dúró sí wa eléyìí ni àwọn aburú tí àyà àlùkùránì tó ń tọ́ka sí àbí àwọn àyà tó ń tọ́ fún wa pé rìbá rí ìyá burú ni o wà mí láti rọrùn rírà nínú àwọn aburú tó wà nínú rìbá àbùrọ̀rù àtìláfíyà wà lóṣìyà aburú ilé tó ní ṣe pẹ̀lú ìwà rìbá máa ń ba ìwà yàn jẹ́ ó sì máa ń fẹ̀mí jẹ́ ẹ̀rí àwọn kan máa ń fún yàn rìbá yẹn wọ́n máa ń dájú ẹwà àwọn ìyá yẹn àwọn tí a máa tí a lè dì tó bá ti jẹ́ tí a máa coordination fáwọn tó ń gbowó gúrú ni ìní àti mu ògógóró ṣẹ́fẹ̀ àti mu owó kúrò ó tó lọ́dẹ̀ àwa máa rọ́jú tó gbójú òun lè máa ṣáná tó bá fi débẹ̀ ẹ̀rí pé wọ́n tún pè ní gbọ́mọlé láńtà ẹ̀mọ́ túnbẹ̀ ni wọ́n ní gbọ́mọlé wá gbé ọmọlé láńtà kẹrin bá dánwò ìyá ni mélòó mélòó lgbt tó ti pa látàrọ àwọn owó burúkú táwọn yọ ń gbà yìí àwọn tó jẹ máa ń jẹ́ kọ́ndínétọ̀ yẹn wọ́n máa ń rúbi oyin nígbà tí gbogbo àwọn tó bá wà lábẹ́ tí wọ́n bá sanwó yìí kò wá ní lórí oorun ẹnu ní gbogbo ìsinmi ẹ̀ ó wà láti ọjọ́ friday ó jẹ̀lọ gbowó yẹn gbẹ sọ́ọ̀sì ní a máa sinmi òun náà máa yọ ẹ̀dìgẹ́ alọ́ra adìyẹ alóòfẹ́ ju ọmọ nú ó ti gbàgbé kówó lápólò ń gbà tẹ̀lé tó bá ti di láti jọ tuesday báyìí ó ti wọ̀ ọ́ bíbí yẹn máa lọ lókè mi torí wọn máa rántí kó máa rẹ ní ti owó jọ tọ́sídẹ̀ ẹ̀rí jọmọ́ ìyá gidi ni ọlọ́mọdé àbáwọ̀ o ọlọ́mọdé àbáwọ̀ jẹ́ ó máa ń ba ìwà yọ jẹ́ àwọn tí wọ́n ń gbowó tí wọ́n ń jẹ́ tí wọ́n ń fún àwọn èèyàn wọ́n máa ń já síbi ayọ̀lẹ́yìn àwọn ẹbí máa ń wọ èèyàn gidi ẹlọ́síbi òkè ìṣẹ̀yẹ̀kẹ́ lọ́wọ́ kí wọ́n máa rọjú mọ́ra wọn torí pọ́fẹ́ gbowó ìgbà kọ́nà jẹ́ kí àwọn èèyàn wá lè kú ọbẹ̀ ọ̀. àríbaláwo adọ́rọ́ mi ti máa ríyà ó máa ń pa àwùjọ jẹ́ ni ẹ̀rọ àwùjọ bí ìgbà bá wà bẹ́ẹ̀ àwùjọ yìí àwùjọ náà lè tó àwọn èèyàn ní máa ran wọn lọ́wọ́ tẹ bá lọ bọ́ rẹ yí ẹ̀rọ aburú àwọn ẹ̀rọ jẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì ọ̀rẹ́ àtọ̀rẹ́ ìkọ́ wa fẹ́ sọ wọlé ó wá lọ bọ́ rẹ̀ à ó da ìyọ̀kọ́ láàmú àwọn ọ̀rẹ́ lọ ya ní owó kò gbádùn fún ọdún kan ọ̀rẹ́ tó rẹ̀ tó rẹ̀ wá fẹ́ yá ọ̀gbẹ́ni ọ̀rẹ́ ni wá tó sọ ọ̀rọ̀ owó ni tó délẹ̀ yá kí rere ọ̀rẹ́ wà sí ìṣòro fún lówó olùbádì ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ yẹn lọ olùbádì àwùjọ tó bá ti jẹ́ àwọn ọ̀nà ní máa ń láàdọ́ torí mórí ìṣàlàdé àríbẹ̀kọ́ níjọmọ́ ìwọ mùsùlùmí bá sọ pé ọrọ̀ ajé ẹkú ọrọ̀ ajé ọlọ́run ní ara dé o wọ́n bá sọ pé ajé àwọn ọba ọgbọ́n náà wọ́n bá ní kí ọlá kó wọ́n láti tó bí àti ṣoṣo ẹ̀ má lè fi ajé wọnú gbá wa o ọlọ́run ní jẹ́ dé ajé sọ ni pé àlùbáríkà wọnú gbá o orí gbá o ẹ̀ẹ́ta gbá ṣùgbọ́n tí àtàjé bá wọ ọdún ọjọ́ èèyàn èèyàn wọ wàhálà nìyẹn o ọlọ́mọ àjẹkájé wọ ọgbọ́n ìdìbò kan wa ẹ̀rí jọmọ́ ìlú tí wọ́n bá ti gba ìbá ọ̀rọ̀ káràkátà wọn yìí lọ síwájú torí wípé kí ni àwọn tí wọ́n bá lówó nìkan ni wọ́n máa ṣe business ó tí ilé ayé ti máa fi lọ wájú òní pípé kí gbogbo ìyọ́ máa ṣe business competition máa wà competition dẹ̀ máa ń jẹ́ káwọn ọ̀yọ́ lọ sókè ni lòwọ́ nìkan ló ń tajà kan ní àdúgbò àwa máa gapá kò ní ní kọ́sọ́mà bú kọ́sọ́mà kíẹ̀ kò ní sí fún ṣùgbọ́n nígbà tó bá ti pọ̀ á tún ṣọ́ọ̀bù ẹ̀ ṣe á sì yànjú ọjà tó ń tà ọjà tó dáa ni tó eléyìí jẹ́ nǹkan tí ààrí bákan náà nínú àwọn aburú tí rìbá tó máa ń kó bá àwùjọ ó pọ̀ rìbá máa ń sọ olówó a máa sọ di aláìní bákan náà tààfínú fọ́ọ̀kọ́ sí ìbàṣàríyá àwọn ọ̀nà tó fi dé pòtẹ́ńṣíà tó jẹ́ pé wọ́n ní pòtẹ́ńṣíà gidi pòtẹ́ńṣíà wọn máa kú àwọn ọ̀nà tó lẹ́bùn lára ẹlòmí mọ bísíẹ̀sì ṣe pa ṣùgbọ́n kí ló kó bá kò rówó gbà ní o ẹ wọ tó sí brọ́dà wọ́n lẹ́ni àti ṣiṣẹ́ gidi ṣùgbọ́n kí làdánwò nígbò bá fẹ́ gbowó ìbìkan àbíkó sọ two pay forty ìdí tí tẹ́bá wà wọn tó jẹ́ pé wọ́n ń ṣe bísẹ́ẹ̀sì dáadáa lọ́dọ̀ wá pé owó kí ni wọ́n gbà owó ìgbà tẹ́bá lẹ́lòmí tó kọ́ sùn tí gbogbo ẹ̀ tó kún lọ́dà tó ṣe ní owó ìgbà ló lọ gbà á ah, àwọn ọmọ tó lọ skúù ní skúù bẹ́ẹ̀ àti lálùbáríkà wọn á ọ̀nà kó ṣe àlóyè o skúù tí wọn lọ́mọ fún owó ìgbà náà fi kó jọ má fọwọ́ ẹ̀ síbẹ̀ o kọ́lọ́ kó ṣe àlóyè kọ̀ọ̀kan wa ni kó máa ń jẹ́ kí àwùjọ kó ti wí pé àwọn àwọn kan ni wọn ò ní gẹ́gẹ́ bí ìjọba capitalism total capitalism islam ò fẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ kọ́ ọ̀kan náà máa lówó àwọn kan ni wọn ní ní islam fẹ́ káwọn kan ní kán fààyè lẹ̀ fún àwọn tí wọn ní kó ní kálukú bá ní máa rí jẹ kọ́ máa rí mi. a ọjọ́ bẹ́ẹ̀ di àlùfíàmọ̀ ẹ tó ń jẹ rìbá máa jẹ gẹ́gẹ́ bí wèrè ni o kọ́lọ́ kó ṣàánú wa ìmá jẹ rìbá yìí tó jẹ́ ló ṣe àwọn aláìmọ̀ kan kọ́lọ́ ọba kó ṣe wá ní ẹ tó mọ̀ kọlọ́kọ́ dúró di ẹnu kọ̀ọ̀kọ́ wa ẹ̀rẹ́ tó bá ń jẹ rìbá ànábi sọ̀rọ̀ mọ́ wa àríwọ̀ sẹ́lá ó jẹ́ oyé wa pé rìbá tó jẹ yán burú ju pé kó gbé yẹ ẹ̀wà síta tó sì máa bá láti pọ̀ ta gbangba ìbá jẹ́ rìbá kọlọ́kọ́ ṣàmù wa orílẹ̀-èdè lárẹ́lẹ́lẹ́ wọ́n jẹ rìbá ẹ̀ mọ́ yẹ rìbá sí nàìjíríà ti gbà tí wọ́n bá ń sọ àwọn pèsè sí nàìjíríà jẹ èló ní tòbí ọ̀hún nígbà tí ìlú bá jẹ pèsè ní ten million tó ti wá sí ní ìdúgbò bílíà owó tí ìlú yìí jẹ one billion ní o ten million yẹn lẹ́gbà ṣùgbọ́n ti di ten billion mọ́ yín lọ́wọ́ kí ló ń bí jọmọ́ rìbá yìí náà ni ẹ wo kó àwọn owó tí nàìjíríà lọ yá òfìrìtẹ́jì káàkiri àwọn ọmọ wa generation mẹ́ta ọlọ́wọ́ máa nìkan jẹ ìyá látàrí ọlọ́kọ́ sí àánú wa ọlọ́kọ́ dúró sí wa kó bá wa kó ìbà àti ètò ìbá kó lẹ́wọ̀ gbogbo àwọn báńkì wa ọlọ́jẹ́ tí wọ́n lè jìnnà sí ìbá àwọn ìjọba wa kọlọjọ́ lè jùlọ sí owó èlé àwa náà kọlọjọ́ lè jùlọ sí owó èlé gbogbo àwọn tí wọ́n ń gbowó èlé ládùúgbò ìwọ náà bá wa kó sí wọn lọ́kọ̀ kí wọ́n lè tún bá táwa aláwọ̀ èèyàn kí wọ́n wá gbé ìjókòó kalẹ̀ pé ìwọ tó bá fẹ́ yáwó tó fẹ́ fi ṣe bísíǹsì máa bọ̀ wá gbowó láì lè gbàgbà òtọ́nà ń fẹ́ ní kájọ ṣe bísíǹsì ọjà tó fẹ́ tà ìdí èlò ló máa ń rí lórí ẹ̀ lójúmọ́ àmú ah, máa ń rí five thousand naira lórí ẹ̀ lójúmọ́ táwọn bá kówó fún ẹ lórí ṣe bísíẹ̀sì yẹn láàrin ìgbà tó bá ti lówó wa láti ṣe bísíẹ̀sì èló ló máa rọ ẹ lọ́rùn nínú five thousand yẹn kó máa fọwọ́ ẹ èmi ni mo ń ṣiṣẹ́ yẹn àwa lálówó tí owó yẹn ó rajà bíṣọ́ọ̀bù kọ́kọ́ wá ṣọjà yẹn a ní sọ kó gbọ́dọ̀ sọ owó yẹn padà torí pé níbi tó ń ti tajà yẹn ó wá lásìlẹ̀ tí ó kú kí wọ́n fẹ́ sọ owó ẹ̀mí ni rárá owó ti rí ìsìn kan pàwádọ̀ rí ìsìn kan tí ìyọ̀kan bá yá ìjọ bá kọ́rọ́ fún ìyọ̀kan owó ti ṣe business tí owó ilẹ̀ bá ti ṣe kí ni tó bá parun òdìlọ náà nìyẹn rí ìsìn nìyẹn wàá ti fún wàá fún fẹ́ tó nílà ká ìjọba ẹ̀kọ́ kan pa nǹkan ó lè máa manage ẹ̀ dáadáa tó bá manage ẹ̀ dáadáa tó ní profit ẹnìjọ́ pé wọ́n tó jẹ́ wàá gba sí èmi àgbà pọ́ọ̀tù ìgbà ní ìsìnkè tábà wo orí ìdí owó yẹn àti owó yẹn ti pọ̀ tó ó lè rí pé tábà ní profit èmi tí mo ní owó máa gba seventy percent ìwọ́n tó fi jẹ́ àgbà tẹ́lẹ̀ tó bá ti ṣe jọ yọ wọn nínú rẹ̀ eléyìí yẹ ká ẹ̀kọ́ ìdìdá òjò ajẹ́káwùjọ dàgbà sókè ẹ̀rọ àwọn onírìbà akówó fún yín àwọn àlọ́ òjò kò sí kọ̀rọ̀ àwọn onírìbà òfin wọnú òrùn gbogbo àwọn tó ń kówó yẹn ṣùgbọ́n àwọn ìyá ayọ́kọ̀ máa ń ti wọ káàkiri lóòrùn ni àwọn tó ń tó ń ṣètò ẹ̀dọ̀ gbogbo lọ́wọ́ wà ní èsì lọ́fíìsì wọ́n wà ní èsì wọ́n wá ní kéyìí máa ṣe àbú káàkiri ọlọ́wọ́ jẹ́ àdàbò gbogbo àwọn báńkì wa kọlọ́ṣẹ́ tí wọ́n ti wá kọ́kọ́ àdáhùn sí àwọn òpèlé náà tó àwọn fẹ́ máa ṣe zero eight bẹ́ẹ̀ ẹ wá onílù tó máa lọ síwájú طبعا معكم وقوانه ربنا لا تجعل علينا هذه السنة واهب الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. èèyàn kan béèrè béèrè pé skul tí wọ́n fowó olùgbà kọ́ tí yorùbá wá kọ́ nǹkan àkọ́kọ́ àní láti wò pé gbogbo skul tó bá ti dán ní pé bó yóò wò náà fi kọ́ a sì ní láti lọ béèrè lọ́wọ́ pòfáìsọ àrígbó pàìsẹ́ sí ẹgbẹ́ ọba skul tẹ kọ́ kalẹ̀ tí òṣòwò ìbádẹ́bí kan àlejò yẹ o ṣùgbọ́n wá ta sí ẹ létí àwọn jẹ́ ń sọ pé à ah, ẹgbẹ́ má kó bá tún sẹ́ẹ̀sì ní o ẹ àwọn báńkì tí mo lọ jáwó lọ́wọ́ wọn tí mo fi dá skul lẹ̀ àwọn òfẹ́ bá mi gbọ́ sórí òkúkọ sórí kẹsàn-án fún mi pé ẹ̀kí ló rẹ̀ rí sọ skul fì òun ẹ̀kọ́ ti sọ sí ẹ lọ́wọ́ nìyẹn owó tó jẹ wọ́n wàá dẹ̀ rọra tán wàá dẹ̀ wá skul mi wàá lọ kọ́ mẹ́rin torí pé à ẹ̀ sí àdánwò ìgbà tó gun ẹ̀ bá dé Ah, lé ọ̀nà máa gbà wá jà ọ́ àìmọye ilé ńláńlá tó ń gbólé yìí látara yorùbá yìí àìmọye ọjà tó ń gbólé yìí látara yorùbá yìí kọ́lọ̀ tó tó wá ṣe ìkọ́lọ̀ bá wà lẹ́nu bí ìlọ Muhammad wa rí wàá tó àbí ìyá Thank you ọ̀rọ̀ pos ní agbára díẹ̀ tó ti yé kéèyàn bá fẹ́ pàfẹ́kì ẹ̀sìn èèyàn ó dáa kéèyàn rọra kéèyàn rọra jìnnà sí certificate because ó ti ń dàbí ìgbà tóun náà fẹ́ ní bí àwọn ẹ́límẹ́ǹtì rìbá gbogbo ẹ̀ náà sì ni a tún fi ń ba owó àwọn èèyàn jẹ́ ni àwọn báǹkì gangan táwọn èèyàn ń kówó sí lọ́dọ̀ ó yẹ kí báǹkì máa ṣèdẹ̀kùn ẹ wọ àwọn GTB eh, wọ́n wá kọ́ bíráǹkì ńlá kan síbi tó tóbi gidi jọ̀rọ̀jọ̀rọ̀ táwọn èèyàn ti wo pé dẹ́kun ló máa jẹ́ ìnira lórí ìnira ló fi wá sọ ọ́ di ó di pé tó bá ṣiṣẹ́ ní tẹ̀lé ń bí lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ wá lọ ṣiṣẹ́ ní kóòtù ohun tó dẹ̀ yẹ kán ṣe gbogbo àwọn báǹkì yẹn ń sìn kò sí tó burú kí wọ́n wá employ àwọn èèyàn irú gbogbo àwọn tó ń ṣe fádà yẹn kó jẹ́ pé báǹkì ni wọ́n ń ṣiṣẹ́ fún nípa pé a fẹ́ ń gbé owó àwọn èèyàn sún mọ́ wọn ṣe àǹtẹ bá rí báǹkì kan tó ń ṣe nǹkan yẹn àwọn èèyàn a máa padà kówó sọ́dọ̀ wọn dáadáa tó rọ́ọ̀mọ̀ pé ẹni wíẹ̀ tí bá dé máa gbowó mi zìlì ẹwọ̀n báǹkì kan máa ń ní atm káàkiri àdúgbò kankan àwọn èèyàn máa ń patronize wọn tí ó ti yé bọ̀ gbogbo ẹ̀ náà látara ìlú wa wọ́n ti gbé kan sí tẹ̀lẹ̀ ìgbìyànjú kan náà ni so a ti nídìí kan last bus stop àyíbẹ̀ kan ni a tún nídìí kan lọ́jà tó bá ti wà báyẹn ọ̀rọ̀ kan ọ̀yàn lọ págà ń lọ kí ní ẹ̀jẹ̀mẹ̀ kó máa rìdíù so wọ́n fẹ́ kí àwọn gangan ẹ̀ẹ́n filẹ̀ ẹ̀ẹ́n kọ́ má kọ́ káàkiri kan lè fi job opportunity lẹ̀ fáwọn à ah, ohun tó jẹ́ job opportunity gbọ́dọ̀ rí i tó bá la fàyè iṣẹ́ kan lẹ̀ kó jẹ́ pọ̀ ọ̀yàn ní ìdí ẹ̀ ẹ wo orí ìtìjọba ní kan ọ̀yàn máa lọ rẹ́gísítà NIN nìyẹn ń sìn fàpẹ̀rẹ̀ àwọn ọ̀yàn wá ń sáré káàkiri wá ní opportunity náà lọ fáwọn kan àti ìtàwọn kan tí wọ́n ti ń gbé umbrella káàkiri wọ́n fi ń ṣe wáì ó tẹ́lẹ̀ ní kí n ṣe lórí fóònù kí n parí everything kó dẹ̀ yọjú ẹ lọ register national id card wáì tí mi n parí everything lórí fóònù kó dẹ̀ yọjú tí mo ní láti máa lọ ná owó tí mi ní ọ wá sọ pé wọ́n fẹ́ create job ọ̀pọ̀ job opportunity báwo ṣé kakọ̀ máa náwó lórí tí ò relevant òun ni pé àwọn èèyàn ń ṣiṣẹ́ yìí rárá tó kọ́nà ọba kó ṣe àlù gbogbo àwọn nǹkan yẹn ni téèyàn bá fẹ́ ṣẹ̀sìn dáadáa kò fi yàn balẹ̀ tó. náà ibi tí wàhálà ti máa ń wà nìyẹn tó ti yé torí wípé a ti wà ní òlera gẹ́gẹ́ sí ni a ti wà ní òlera táàrọ̀ gbọ́n dájú tò káwá sọ fún ọ̀yọ́ pé kọ́ má gbowó ń bẹ̀ yẹn ẹ wàhálà tó ń ṣe nìyẹn wọ́n á wá tó oní pos á wá wà lẹ́nu ọ̀nà báńkì. ẹ̀dìrí wọ́n mọ̀ mọ́ tẹ́mẹ̀ fáwọn báǹkì wa nínú tọ́ náà máa ń ṣe àwọn àsìkò kan wà gbogbo yín ẹ fẹ́ withdraw owó báǹkì bẹ́ẹ̀ ní ìgbà wọ́n mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ kò sówó báǹkì àwọn parallel arrangement yóò ti fi kówó báǹkì jáde yóò ti fi yáwó èèyàn tó jẹ́ pé kò ní wọnú àkáǹtì parallel arrangement tó wọ́n ní fẹ́kẹ́ gbowó jáde ẹ wo gbá kí lorúkọ ẹ̀ yẹn ìgbà wọn lè dé nǹkan kan yẹn àwọn èèyàn fẹ́ gbowó wọn wọ́n á fẹ́ ṣe transfer tó kọ́nà ń jà ló wa ọ̀sọ́rọ̀ máa wà lálẹ́ fún wà lálẹ́ wà lókun ní sọ́lá. Sam. Oh. tẹ́rí ogún yẹn ànábì sallallahu alaihi wasallam ní la yarithu li káfíìrì mùsùlùmí wala mùsùlùmí káfíìrà ó ní mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà sì ní jogún mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé ní ọ̀dọ̀ Abu Hanifa àwọn gbà wípé mùsùlùmí ó lè jogún kèfèrí wọn nítorí pé alìsílámù yá àlù wàlà yòrùlà àléhìí ìsìlámù ní máa ń borí nǹkan kan borí ẹ̀ lọ́dọ̀ Abu Hanifa irú ọmọ yẹn ń sìn ó lè wò pé à mí ní jogún báwo à máa lo ọ̀rọ̀ àbú ànífà bí ni o ló wá sí ọ̀rọ̀ àbú ànífà mọ́lẹ̀ ló lò ó ló wò pé à wọn ò lè kèfèrí ò lè jogún òun ni ṣùgbọ́n òun lè ṣe kí ni òun lè jogún kèfèrí tó ìkan nìyẹn ẹni tó bá wá mú ọ̀rọ̀ àwọn àfáà tó sọ wípé mùsùlùmí ò gbọ́dọ̀ jogún ká má jogún ara wọn so gbogbo àwọn yẹn nìyí àwọn application oríṣiríṣi èèyàn kan béèrè nípa pé abẹ́ fi gbowó abẹ́ fi ṣe gbá abẹ́ fi ṣàwó àárọ̀ bọ́dá sí àwọn application yẹn service náà ni tó ti yé wọ́n provide service fún wa ni àwọn dẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ pé àwọn báńkì wa wọ́n ní láti ṣèrọ̀rùn fún wa tá a máa fi rí owó wa gbà easily tí báńkì bá wá ṣe àwọn individual wọ́n wá mú easy wá pé ká lè fi rí owó wa gbà ní ọ̀nà ìjẹ̀kùn tá a bá ti rí bóbi tá a lè fi gbà àwọn báǹkì yẹn gangan ló yẹ kó ti create àwọn avenue yẹn lórí àwọn app wọn tó kọ́ lọ jẹ́ kí wọ́n lè dàgbà níbẹ̀ torí pé gbogbo àwọn app tá a rí yẹn náà àwọn náà tún fi ń jẹ owó wa náà ni extra owó ló a máa ní láti ná extra owó gidi ló a máa ní láti ná so àwọn nǹkan yẹn náà ìnáwó tá a ṣe ná fún àwọn third party app yẹn kò necessary àwọn báǹkì tá a ti ń ṣiṣẹ́ tó gba owó lórí iṣẹ́ owó tá kó sí wọn lọ́dọ̀ ló yẹ kó provide ease tá a bá máa fi withdraw owó wa bọ́ torí pé oníkálukú náà máa wò pé ẹ jẹ́ ká spread ìjẹyẹ ìjẹkíni tó kọ́ náà kó ṣàánú tá a bá ti rí opportunity àwọn app yẹn náà máa lò ó ni tó kọ́ náà kó ṣàánú wa gẹ́gẹ́ bí tí ẹ wá sọ nípa ìjogún kèfèrí àti mùsùlùmí tó bá jẹ́ pé ibi tá a ti ń lo wípé kèfèrí mùsùlùmí ò lè jogún kèfèrí kèfèrí wá fogúnlẹ̀ ogún tó filẹ̀ yẹn àwọn ọmọ yẹn nínú kúfúrú náà ni wọ́n ní tó bá jẹ́ pé ìlú Islam ní tí ò ti sí yẹn náà tí bẹ́tù lè mọ́lì mùsùlùmí bá gbarú owó bẹ́ẹ̀ kò sí láì fi mẹ́. Nàwa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in hànà wa eh, mo ti ẹ̀fẹ́ sọ, mo rò pé bóyá èèyàn kan ń ṣe wàlímọ̀ ni. ok sọ́dákọ̀ ni ọlọ́ àgbà nígbàdà ọlọ́ àfi oore tí ó pọ̀ sí. fowó tó bá wá dé kan tó fowó òdìbá kọ́mọ̀ tàwa máa ti tiwa ń bẹ̀ òun yẹn lọ́dọ̀ náà máa lọ rojọ́ ìdí tó lọ fi jẹ́ fowó ló